kú dédé àsìkò yìí láti ìkànnì bàbá gbàgede ìmọ̀ tv Loni, tí ń ṣe ọjọ́ kẹfà oṣù keje 2022 ìròyìn àpapọ̀ òun là mú wá fún yín látẹnu èmi sọ́ni sodiq abiodun ṣáájú ká tó ka ìròyìn ọ̀hún fún yín lẹ́kùnrẹ́rẹ́ ẹ e gbọ́ àwọn kókó èyí tó wà nínú rẹ̀ àwọn agbébọn gbésùmọ̀mí ṣe ìkọlù sí ọkọ̀ akọ̀wọ́rìn ààrẹ buhari ṣe àwọn méjì bẹ́ẹ̀ ṣe pa ọlọ́pàá méjì àwọn agbébọn ya wọ ọgbà ẹ̀wọ̀n tú ogunlọ́gọ̀ ọ̀daràn sílẹ̀ wọ́n ti gbé Abba Kyari kúrò nínú ọgbà ẹ̀wọ̀n Kùjé látàrí bí àwọn agbébọn ṣe ṣe ìkọlù sí ọgbà ọ̀hún náà àwọn agbébọn jínigbé tún ti ń dúnkokò mọ́ ìjọba àpapọ̀ wípé àwọn yóò pa gbogbo àwọn tí àwọn jí gbé lójúnà àbújá sí kaduna láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún ataọ́jà ti ìlú òṣogbo ti gégùn fún àwọn olóṣèlú ṣe ìkìlọ̀ lórí dídà ìlú àjọ òṣìṣẹ́ kan èyí tí ó wà lábẹ́ ìjọba àpapọ̀ ti pariwo síta wípé owó oṣù àwọn kò tó àwọn jẹun mọ́ ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí ìkànnì youtube wa ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ tv ẹ láìkí rẹ̀ ẹ fẹ̀rẹ̀ gbà yín síbẹ̀ ẹ pín fáwọn ẹlòmíín láti máa gbádùn tètè ń gbádùn lórí ti facebook wa ń kọ́ ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwìyé àdébáyọ̀ ẹ láìkí rẹ̀ ẹ fẹ̀rẹ̀ gbà yín síbẹ̀ ẹ pín fáwọn ẹlòmíín láti máa gbádùn tètè ń gbádùn lórí ti instagram wa ń kọ́ ẹ tẹ gbàgede ìmọ̀ underscore twenty two ẹ láìkí rẹ̀ ẹ fẹ̀rẹ̀ gbà yín sọ́wọ́ ọ̀sàlẹ̀ ẹ fáwọn ìlú míì láti máa gbádùn tètè ń gbádùn ẹ má wá gbàgbé nǹkan o wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan lọ lóní jẹ̀lẹ́ńkẹ́jẹ̀lẹ́ńkẹ́ lójú ẹ̀rọ amóhùnmáwòrán yín lọ́wọ́ ọ̀sàlẹ̀ ẹ gbìyànjú àti kọ́lẹ̀ ẹ tẹ̀ ẹ́ sórí àgbò yín ẹ pè ẹ̀rọ ìpolówó ọjà àgbèlè máa já sí ẹ má wá gbàgbé o wípé ìpolówó ọjà òun gan làwọn mú o ìròyìn ọ̀hún rèé o lẹ́kùnrẹ́rẹ́. àwọn agbébọn gbésùmọ̀mí ti ṣe ìkọlù ńláńlá sí ọkọ̀ akọ̀wọ́rin ààrẹ Muhammadu Buhari ṣe àwọn méjì léṣe pa àwọn ọlọ́pàá méjì àwọn agbébọn ni wọ́n tún ti ṣe ìkọlù báyìí sí ọkọ̀ kan tí ó ń kọ̀wọ́rìn pẹ̀lú ààrẹ Muhammadu Buhari tí wọ́n sì ti pa ọlọ́pàá méjì tí wọ́n sì tún ti ṣe àwọn òṣìṣẹ́ méjì léṣe nígbà tí ọkọ̀ ọ̀hún lọ sí Daura ní ìpínlẹ̀ Katsina ọkọ̀ ọ̀hún ni a gbọ́ wípé ó ń re dàrúrà ní ìdúró de ààrẹ Muhammadu Buhari kí ó tó dé sí dàrúrà ọ̀hún a gbọ́ wípé àwọn tó ń bẹ nínú ọkọ̀ ọ̀hún òun ni àwọn ọlọ́pàá àwọn DSS pẹ̀lú àwọn ọmọ ogun ilẹ̀ wa lórílẹ̀‐èdè Nàìjíríà ìròyìn fi hàn wípé àwọn agbébọn náà ni wọ́n dènà de àwọn tó jẹ́ òṣìṣẹ́ ọ̀hún tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn lù a gbọ́ wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún àwọn náà wọ̀ ìyá àjà pẹ̀lú àwọn tí ó jẹ́ agbébọn náà tí wọ́n sì yìnbọn lóra wọn ní kòṣẹ́kòṣẹ́ a wípé ọ̀gá ọlọ́pàá kan tí ó sì tún jẹ́ ó tí ó ti bó ti gba okùn ní a wípé wọ́n yìnbọn lù tí ó sì ṣe bẹ́ẹ̀ tó gbọ̀rọ̀ lọ pẹ̀lú ẹni tí ń ṣe ọlọ́pàá míì ní báyìí ẹni tí ń ṣe agbẹnusọ sọ fún ààrẹ Muhammadu Buhari ìyẹn Garba Shehu ti fi ọ̀rọ̀ náà léde tó sì pé òótọ́ ni ìkọlù ọ̀hún wáyé ṣùgbọ́n àwọn tí wọ́n ṣèṣe méjì ọ̀hún ni wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn báyìí tó sì jẹ́ wípé àwọn ọlọ́pàá méjì ni wọ́n ti gbé ẹ̀mí mì. àwọn agbébọn ya wọ ọgbà ẹ̀wọ̀n kó àwọn ọ̀daràn sílẹ̀ jáde láti máa rèlé àwọn afurasí àgbébọn kan ni wọ́n ti ya wọ ọgbà ẹ̀wọ̀n kùjé ìyẹn tó wà ní àbújá tí wọ́n sì ti tú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́wọ̀n sílẹ̀ láti máa relé wọn ẹnìkan tí ọ̀rọ̀ ṣojú rẹ̀ pé àwọn ọ̀daràn ọ̀hún tí ó jẹ́ agbébọn ni wọ́n ya wọ ẹgbàrún kùjé tí wọ́n tó ọgọ́rùn-ún mẹ́ta níye àgbọ́ wípé àwọn jàǹdùkú ọ̀hún ni wọ́n kọ́ sọ àdó olóró kan èyí tí ó tún gbàmù sí inú ọgbà náà tí wọ́n sì tú àwọn tó jẹ́ ọ̀daràn sílẹ̀ ẹni tó ń tẹ̀síwájú pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan yóò bàjẹ́ bíi ọkọ̀ pẹ̀lú àwọn ohun amáyédẹrùn míì ó tẹ̀síwájú pé ọgbà ẹ̀wọ̀n náà ni wọ́n kó àwọn èèyàn ńláńlá sí àwọn bíi Farouk Lawan Abba Kyari pẹ̀lú Jolly Iyame ìròyìn ọ̀hún fi léde pé níṣe ni àwọn ọmọ ikọ̀ ológun èyí tí wọ́n ń ṣọ́ ọgbà ẹ̀wọ̀n ọ̀hún ni wọ́n sá kíjokíjo lẹ́yìn ìgbà tí wọ́n ń gbọ́ ìró ìbọn wọ́n pé níṣe ni àwọn agbébọn ọ̀hún tún wá tú àwọn tí wọ́n jẹ́ àwọn ẹlẹ́wọ̀n sílẹ̀ wípé kọ́ máa relé láti lọ́ọ́ ṣe ọdún iléyà pẹ̀lú àwọn ẹbí wọn tí wọ́n sì ń pariwo Allahu Akbar wọ́n ti gbé abákẹ́ ìyá rẹ̀ kúrò nínú ọgbà ẹ̀wọ̀n kùjẹ́ látàrí bí àwọn agbébọn kan ṣe ṣe ìkọlù sí ọgbà ẹ̀wọ̀n náà ẹni tí í ṣe igbákejì kọmíṣánná ọlọ́pàá tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn abba kyari ni a gbọ́ wípé wọ́n ti gbé kúrò nínú ọgbà kùjẹ́ pẹ̀lú àwọn míì látàrí ìkọlù kan èyí tó wáyé nínú ọgbà náà tí ẹ̀ bá gbàgbé abba kyari ọ̀hún ni a gbọ́ wípé ọwọ́ ìjọba tẹ̀ lórí owó ṣíṣe mọ̀kùmọ̀kù àti gbígbé ohun olóró míì ìròyìn tẹ̀síwájú wípé abba kyari pẹ̀lú àwọn kan tí wọ́n jọ fi ẹ̀sùn kàn tó jẹ́ ọlọ́pàá méjì kan pẹ̀lú àwọn míì ni wọ́n ti kó kúrò nínú ọgbà náà. àwọn agbébọn jínigbé ti ń dúnkokò pé ìjọba sí àkíyèsí wípé àwọn yóò pa gbogbo àwọn tí àwọn jí gbé lójúnà Àbújá sí Kaduna láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún àwọn agbébọn kan tí orúkọ wọn wà ní abẹ́ ikọ̀ kan tí wọ́n ń pè ní àṣàrò ni wọ́n ti fọ̀rọ̀ léde wípé àwọn gan ni àwọn ṣe ọṣẹ́ tí àwọn sì jí àwọn èèyàn gbé tí wọ́n sì tó iye púpọ̀ tí ẹ̀ka àwọn ní ìyànà Àbújá sí Kaduna wọ́n pé àwọn wọ̀nyí ni àwọn yóò ṣekú pa bí ẹni ń pa ẹran tí ìjọba kò bá sì dá àwọn lóhùn ẹ̀gbọ́n ọ̀hún ni a gbọ́ wípé wọ́n ti ń ṣe ìdúkokò ọ̀hún látàrí bí wọn ò ṣe ti rí nǹkan kan gbà lọ́wọ́ ìjọba láti ọjọ́ díẹ̀ sẹ́yìn tí ẹ̀ bá gbàgbé ẹni tí ń ṣe túkọ̀ màmú ni ó ti kọ́kọ́ fi ìròyìn ọ̀hún léde wípé ìjọba ti kọ̀ láti dá ọ̀wọ́n agbésùmọ̀mí ọ̀hún lóhùn fún ìdí èyí wọ́n ti yìnbọn lu ẹnìkan lára àwọn tí wọ́n jí gbé bẹ́ẹ̀ sì rèé ejò ti ṣán ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n jí gbé ọ̀hún náà tó jẹ́ pé ó ṣeé kí wọ́n rí ọ̀run àrèmábọ̀ ní báyìí àwọn àgbésùmọ̀mí ọ̀hún ni à ń gbọ́ wípé wọ́n ti ń béèrè fún nǹkan èyí tó pọ̀ púpọ̀ ẹni tó wá jẹ́ túkọ̀ màmú ọ̀hún tó wá wípé ó pọn dandan báyìí kí ìjọba tètè rí sí àwọn tó jẹ́ ajínigbé ọ̀hún wọ́n sì dá wọn lóhùn kí wọ́n bá máa dúnbu àwọn èèyàn bẹ́ẹ̀ ni dúnbu màálùú túkọ̀ màmú ọ̀hún tí wàá ní pé àwọn ti bá àwọn ajínigbé ọ̀hún sọ̀rọ̀ lórí wípé kí wọ́n fún àwọn tó jẹ́ ẹbí àwọn tí wọ́n jí gbé láǹfààní láti bá wọn sọ̀rọ̀ bóyá wọn yóò jọ dúnàdúrà béèrè ohun tí wọ́n fẹ́ kí wọ́n lè tètè fi àwọn ọ̀hún ń tàn sílẹ̀ ó ní ní báyìí kọ́ àwọn tó jẹ́ ajínigbé ọ̀hún ti gbà láti bá àwọn tó jẹ́ ẹbí náà sọ̀rọ̀ Àtaọ́jà ti ilẹ̀ Òṣogbo gay ń fún àwọn tó jẹ́ olóṣèlú ṣe ìkìlọ̀ tó da tó lọ́rìn púpọ̀ fún àwọn ará ìlú ọ̀hún ọba Jimoh Ọláòdépẹ̀kun Oyètúnjí Àtaọ̀jà ti ìlú Òṣogbo ni ó ti dẹ́kun báyìí tó ti ṣe ìkìlọ̀ pàtàkì fún àwọn tó jẹ́ olóṣèlú lórí dídà ìlú rú ọba ọ̀hún ni a gbọ́ wípé ó sọ̀rọ̀ yìí jáde nígbà tí ó ń bá àwọn ikọ̀ kan sọ̀rọ̀ èyí tí wọ́n ń pariwo ìdíje fún Adémọ́lá Adélékè tí ń ṣe ọmọ yìí sí ipò gómìnà lábẹ́ òṣèlú People's Democratic Party PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọba ọ̀hún wípé ó jẹ́ ohun ẹ̀dùn ọkàn pẹ̀lú ohun ìbànújẹ́ pátápátá wípé àwọn kan wọ́n ń gbìyànjú àti da ìlú lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú òṣèlú ní ìpínlẹ̀ náà ó ní pé òun ò ní lajú òun sílẹ̀ kí tàlùbọ́ ó kò wọ́ ó wá pé ẹnikẹ́ni èyí tó bá gbìyànjú láti da ìlú ọ̀hún láàmú tàbí da ìlú ọ̀hún rú ó ní wípé òun yóò gẹ́nu fún tọ̀hún ni ó tẹ̀síwájú láti ṣe ìkìlọ̀ fún ẹni tó tún jẹ́ alága fún àwọn ẹni tó jẹ́ awakọ̀ fún ìlú ọ̀hún ìyẹn ní ìjọba ìbílẹ̀ àyídáadé ìyẹn Kazeem Oyewale wípé kó ṣúra gidigidi fún ìmọ̀ràn ọkàn rẹ̀ àti èròǹgbà rẹ̀ wípé ó fẹ́ da ìlú láàmú ó ní wípé bí bẹ́ẹ̀ kọ́ òun yóò ṣẹ́ èèpẹ̀ fún un ó tẹ̀síwájú wípé ẹnikẹ́ni èyí tó bá ń gbìyànjú láti da ìlú ọ̀hún láàmú òun ni kò ní rí ìfọkànbalẹ̀ tàbí ìyànjú sọ̀rọ̀ ayé rẹ̀ àjọ òṣìṣẹ́ kan fún ti ìjọba àpapọ̀ ni wọ́n ti pariwo síta fi ọ̀rọ̀ léde báyìí wípé owó oṣù àwọn kò tó àwọn jẹun mọ́ àjọ àwọn òṣìṣẹ́ lábẹ́ ẹgbẹ́ kan èyí tí wọ́n ń pè ní Federal Workers Forum ni wọ́n ti fi ọ̀rọ̀ léde báyìí ní ìlú Àbújá wípé owó táwọn ń gbà gẹ́gẹ́ bí owó oṣù kò tó àwọn gbọ́ bùkátà látàrí ọ̀wọ́n gógó èyí tó ti bá gbogbo nǹkan lórílẹ̀‐èdè yìí àjọ náà sọ̀rọ̀ wọ̀nyí jáde láti ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún àjọ ọ̀hún ìyẹn Andrew Emeleze tí nínú lẹ́tà kan èyí tí wọ́n fi ránṣẹ́ ó pé ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ ni ó jẹ́ wípé owó wọn kò tó wọn jẹ mọ́ tàbí ra ohun tó wọ́n láti rà ó pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ sì ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ láti rí wípé wọ́n gba ìgbéga lẹ́nu iṣẹ́ ṣùgbọ́n ó ṣe láàánú wípé àwọn ìgbéga ọ̀hún ni kò tíì wáyé débi wípé wọn yóò san owó ìgbéga náà ó tẹ̀síwájú pé báyìí ó pọn dandan kí ìjọba tètè wo sàásùn ohun tó ń ṣẹlẹ̀ kí wọ́n sì tètè dá àwọn lóhùn kò ní jù báyìí lọ fún ti ìròyìn àpapọ̀ fún ti dédé àsìkò yìí ẹ má gbàgbé láì tẹ̀lé wa lórí òpó youtube wa ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ tv ẹ láìkí rẹ̀ ẹ ṣíẹ rẹ̀ ẹ comment bákan náà lórí ti facebook wa ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ ẹ láìkí rẹ̀ ẹ ṣíẹ rẹ̀ ẹ fèrè yín síbẹ̀ lórí ti instagram wa ń kọ́ ẹ tẹ gbàgede ìmọ̀ underscore twenty two ẹ láìpẹ́ rẹ̀ ẹ ṣí ẹ̀mú náà ẹ fìgbóngbà yín síbẹ̀ ẹ má wàá gbàgbé kọ wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ń kọ́ lọ lórí jẹ̀lẹ́ńkẹ́ jẹ̀lẹ́ńkẹ́ lójú ẹ̀rọ amóhùnmáwòrán yín lọ́wọ́ ọ̀sàlẹ̀ ẹ gbìyànjú àti kọ sílẹ̀ ẹ tẹ̀ sórí aago yín ẹ pè yàrá ìpolówó ọjà àwọn máa já sí ẹ má wàá gbàgbé kọ wípé ìpolówó ọjà báyìí àwọn agbébọn agbésùmọ̀mí ti ṣe ìkọlù sí ọkọ̀ akọ̀wọ́rìn ààrẹ Muhammadu Buhari ṣe àwọn méjì déṣe pa ọlọ́pàá méjì àwọn agbébọn ya wọ ọgbà ẹ̀wọ̀n Kùjé tí wọ́n sì dá ọ̀gbúnlọ́gọ̀ àwọn èèyàn sílẹ̀ láti máa relé wọ́n ti gbé Abba Kyari kúrò nínú ọgbà ẹ̀wọ̀n Kùjé látàrí ìkọlù ńlá kan èyí tó ṣẹlẹ̀ sí ọgbà ẹ̀wọ̀n náà àwọn agbébọn ajínigbé ti ń dúnkokò mọ́ ìjọba àpapọ̀ wípé àwọn yóò pa àwọn táwọn jí gbé lójúnà Kaduna sí Àbújá láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún àtaọjà ti ìlú Òṣogbo ti gégùn fún àwọn olóṣèlú tí wọ́n ń ṣe ìdánilọ́wọ́kọ́ tàbí mọ̀dàrú ní ìlú ọ̀hún àjọ òṣìṣẹ́ èyí tó wà lábẹ́ ìjọba àpapọ̀ ti pariwo wípé owó oṣù àwọn kò tó àwọn jẹun mọ́ foníjú bá lọ fún ti ìròyìn àpapọ̀ fún ti dédé àsìkò yìí Sunny Sodiq Abíọ́dún náà lórúkọ tèmi tí dìgbà míì ẹ jẹ́ ká máa fi ire tòun tayọ̀ pàdé o.